رسول الله وعلى آله وصحابه ومن والاه أخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكي فون ولا مباوة ọba Allah ọba tí ó tún jí wa ní àárọ̀ yìí ọ̀sọ́lá tí a ṣe kọ́lọ́mọ́sá ìgbà lẹ́sìn fún ẹnì kọ̀ọ̀kan wọn nínú àlàyé ọ̀rọ̀ tí a ń ṣe lọ nípa ọ̀kú kòlùwà lìdẹ́yìn ẹ̀ṣẹ̀ tí ó wà níbi kí èèyàn máa ṣe òbí rẹ̀ méjèèjì àjẹ́ òye wáyé pé àwọn òbí wa ọlọ́run ọba aláà ọ pàtàkì wọn lọ́dọ̀ wa a máa tẹ̀lé àṣẹ wọn tí wọ́n bá ti pa wá láṣẹ lérí ẹ̀ṣẹ̀ èyí tí a fi ṣe ọlọ́run wa àjẹ́ òye wáyé pé ìmọ̀tẹ̀láṣẹ òbí wa dandan ni nínú àwọn ìjọsìn tí ó jẹ́ ọ̀ranyàn ni lókun ìgbà tí ọba ti yapa àṣẹ ọlọ́run lókun ìgbà tí ọba ti tako iṣẹ́ tí ọlọ́run ọba ń ṣe ní dandan lérí wa àmọ́ àwọn iṣẹ́ tí ọlọ́run ọba láti ọba ní ká máa ṣe tó jẹ́ iṣẹ́ náfìlà èyí tá a fi ń wá ojú rere ọlọ́run tí àwọn òbí wa tí wọ́n bá pè wá àbí wọ́n fẹ́ rán wa ń ṣẹ́ ká fi iṣẹ́ náfìlà yẹn lẹ̀ ká lọ lè dá wọn lóhùn bóyá fẹ́ ka koran lápèjúwe ọ̀fẹ́ jòkó fẹ́ ṣe zikiri bóyá fẹ́ ṣe sọláàtù duha bóyá fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa àbọ̀fẹ́ ṣe wá sí fáwọn èèyàn ìwọ àwọn tó jẹ́ iṣẹ́ náfìlà ọ̀fẹ́ dìde lóru táwọn òbí wa tí wọ́n bá gbé iṣẹ́ kọ́ wa lọ́rùn iṣẹ́ táwọn òbí wa gbé kọ́ wa lọ́rùn yẹ ọ̀ràn yẹn ni ó ju àwọn náfìlà tí a kà yìí lọ bí sì ń bá yín sọ̀rọ̀ ọlọ́run láàárọ̀ yìí báyìí tí òyìn ṣe wá sí fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí kí dáàdì mi àti mọ́mí mi tí wọ́n bá pè mí sìn mo gbọ́dọ̀ fi wá sí ilẹ̀ kí ní kẹ́lòmí ọmọ ṣe lọ torí pé náfìlà lèyí tí ń ṣe yìí àbọ̀dandan lọ́ba lọ́dandan ìtumọ̀ ní pé tí ìbá fi ṣe wá sí láàárọ̀ yóò ṣe ń wọná tàbá ti lọ́ dandan tàbá ti wá ní pé ah, báfọ̀ bá ṣe wá sí láàárọ̀ ipò ní wọná kí ni wá sí ọmọ jẹ́yẹn iná ọmọ jẹ́yẹn nàfìlà anábì wa Muhammad sallam anábì wa pàtàn arákùnrin kan fún wa akhrajahu al wa Muslim afáwa imam Bukhari àti Muslim àwọn ni wọ́n gba àdìsí náà wa arákùnrin yẹn wọ́n ń pè ní ìjòrẹ́jì ìjòrẹ́jì yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn olówó ní máa ń ṣòwò nígbà tí ó rí i pé òwò òun ti fẹjú tán ó wá kó lọ sínú igbó ńlọlẹ̀ ṣe náfìlà ń fún ọlọ́run ọba ó kó láàrin ìlú ànábì ò ti dé ńgbà yẹn o ànábì ń pàtàkì ìpínlẹ̀ àwọn tó ti kọjá ànábì wa ń pàtàn yìí ọwọ́ àná lè ṣe náfìlà ń bẹ̀ àwọn tó wà nídìí òwò tí ń ṣe àwọn iná máa mú tí ọmọ jẹ wá bá ń bẹ̀ àbáwá jù rẹ̀ jì ọwọ́ àjòkó síbẹ̀ ń darúkọ ọlọ́run ń sin lọ́run ń ṣiṣẹ́ náfìlà ibi ń súnmọ́ ọlọ́run ọba wa wọ́n ní ìyá rẹ̀ ọwọ́ wa lọ sínú igbó tó wà ọba nínú ilé ìjọsìn tọ́kọ́ tí ń jọsìn fọ́lọ́wọ́n ọba ń bẹ̀ ń dárúkọ ọlọ́wọ́n ọba ń sìn ọlọ́wọ́n ọba ìyẹ́ wàá pé ìgbéjú rẹ́ẹ̀jì jáde síbí o mo fẹ́ ránṣẹ́ mo ní bùkátà kan tí mo fẹ́ kọ́ bá ń bíyá afọwọ́ abúrẹ́ra bí aláwọ̀ ta'ala àná wọ́n ní àní nàbí yìí sallallahu alaihi wasallam wọ́n náà nàbí lọ́sọ̀lá yìí fáwọn ọjọ́ kan nígbà tá nàbí ń sọ pàtàkì bí ìyá ṣe tó àtòbí tó bí ni lẹ́yìn náà anábì sọ pàtàkì pé bàbá ṣiṣẹ́ náfìlà lọ́wọ́ tóbi wá bá pè wá káfí náfìlà yẹn lẹ̀ ká lè dá òbí lóhùn wọ́n náà nábì lámì yatakallam fil mahadi illa thalatha àwọn ọmọ kéékèèké àwọn ọmọ òpónlò tó sọ̀rọ̀ àwọn mẹ́ta ni wọ́n Isa ibn Maryam wa sahibu Jurayj níbi anábì ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ níbi ni ara wọn ni Isa ọmọ Maryam tí wọ́n pè ní Jesus wọ̀sáhìbò jùrẹ́jì àti ọmọ kan tí wọ́n fi ti sọ́dọ̀ jùrẹ́jì wọ́n ní wàkánà jùrẹ́jì rọ́jùlá ábìdà wọ́n ẹ̀rí yọ jẹ́ ábìdí wọ́n ábìdí ìtumọ̀ ní pèyàn tí ó bí ṣe lè rí kó sáàmà sí báadà fàtàkàtà sáwọ́ máa lọ sẹ́yìn ìlú ó lè kọ́ lè jọsìn kan fàkánà fíhà tí ń ó ìyá rẹ̀ bá tọpa rẹ̀ wá ọwọ́ ìsọ́lẹ̀ wọ́n ní ń ṣe sọ́lá lọ́wọ́ ń gbá yẹn ìṣe náfìlà lórí ìbáàdà wọn máa pè ní sọ́lá faqalat ya Jurayj ìyá rẹ̀ wá ní Jurayj Jurayj faqala ya Rabb Jurayj wá ń pè ọlọ́run ọba mi ò ummi wa salati báwo ni kí n ṣe báyìí ọlọ́run ọba mi ò ìyá mi àti ìjọsìn mi ìyá mi pè mí ẹ̀sìn nìyẹn náà ìjọsìn tí ń ṣe láwọn yìí náà ẹ̀sìn náà ni fa aqbala ala salatihi lọ́ba bẹ̀rẹ̀ sí bá ìjọsìn rẹ̀ lọ lọ́ba kọ etí kú sí pípé ìyá rẹ̀ kọ̀dá ìyá rẹ̀ lóhùn ma sarafat ìyá rẹ̀ bá bínú lọ falamma kana min ìbàdó tún ti jákèjì àtàtìhù wọ́wọ́ yusalli ìyá rẹ̀ tó tọ́kọ rẹ̀ wá faqalat ya Jurayj oníwọ̀ Jurayj faqala ya rabbi ummi wa salati Jurayj ní ọlọ́run ògbólá wa ṣe báyìí ìyá mi àti ìbádà mi ìjọsìn mi èwo ní wàá fi ilẹ̀ báyìí fa aqbala ala salati lọ́bá pàyẹ́ ti lọ́bá bẹ̀rẹ̀ sí bá iṣẹ́ náà fẹ́lá yìí lọ wọ́n sọ́rọ̀ fọ́tí ìyá rẹ̀ bá tún padà lọ sí ilé lẹ́ni tí ń bínú ọlọ́mọ káàní mẹ́rin gádì ó tún dijọ́ kẹta àtẹ́tíwọ́ wọ ìsọ́lẹ̀ ìyá rẹ̀ tún wá bá ọ̀kọ́lẹ̀ ti yá jùrẹ́jì ó ní wọ jùrẹ́jì jùrẹ́jì jùrẹ́jì fọ̀kọ́lẹ̀ ayé rọ́bì ummi wa salati ó ní ayé tí wọ́n ní pé ee eh, nígbà tí wọ́n bá dáhùn pé yes now ó ní ìyá mi àti ìjọsìn mi èwo ní wàá fílẹ̀ báyọ̀ fa aqbala ala salatihi lọ́ba kẹ́yìn sí ẹ̀ ọ̀dá yẹ lóhùn ló máa ń bá jọsìn iná fílà rẹ̀ lọ ọ̀kálẹ̀ ti ìyá rẹ̀ wá wòkè ó ní Allahumma ó ní wọ́ọ́lọ́n la tumituhu hatta yanzura ila wujuhil mu'minat ọ̀ gbọ́dọ̀ pàjùrẹ́jì àfikún dójútì nílé ayé kó fi ojú rẹ̀ ojú rẹ̀ tí ma ń gbésá fún àwọn aṣẹ́wó àtàwọn obìnrin tí ó lẹ́tọ̀ọ́hùn bá mi dájú rẹ̀ kọ́ wọn dájú aṣẹ́wó kọ́ dájú wọn náà kọ́ aṣẹ́wó nítorí inú nǹkan tí ma ń jáyàn bọ́ lọ́dọ̀ ọlọ́run òun náà ni ìmọ̀ owó obìnrin tí ó lẹ́tọ̀ọ́ sí yàn yìí sì máa sọkùn fa sínú tí ma fi ń jábọ́ lọ́dọ̀ ọlọ́run tí yàn ní jẹ́ wòlíì ma ìyá rẹ̀ sẹ́pẹ̀lẹ̀ pé kọ́lọ́mọ̀ bàálà oníjọ́rẹ̀ ọlọ́mọ ọ̀dọ̀dá kadàbánu Israel Juwaija wọ ìbádátà àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ láàrin ìlú ìyá ti sọ tí ó ti lọ àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ láàrin ìlú pé ah, Juwaija àmàrí ọmọ tó bí oṣù mélòó tó ti kó láàrin ìlú àwọn ọwọ́ àmì kan tó fi jọ́sìn àṣẹ ìpè ìyá rẹ̀ ti dé sánmà ọlọ́mọba aláàtí ìjọ wa ṣẹlẹ̀ ni pé náà wọ́n ròyìn rẹ̀ pé à ah, onìkan lọ máa onìkan lọ dájú ní gbogbo olú ìkọ́dá wà nínú bó ti ń sin lọ́wọ́n bá kò rí kórí kọ̀ jíjẹ kó jẹ kò mú kú mú arábìnrin aṣẹ́wó kan wá gbọ́ wàkánà ti mọ́ra àtúnbàkì aṣẹ́wó ni tí wọ́n lọ́kọ aṣẹ́wó lòun ṣe nítamasalu bihusniha ó ní ẹwà tó pọ̀ kò ṣe ọkùnrin tí ó rí tí ò ní tó wọ̀ wàkọ́lẹ́tì ni wọ́n sọ fún gbogbo àwọn tó wà láàrin ìlú ó ní ṣíntun tẹ́bá gbà mí láyè nígbà tí ẹ jẹ́ ẹbá ti gbà mí láyè nílò lè bá mi tọ́wà yẹn ní sì bá ti jẹ́ ìtàn tàn títí tí ó fi ṣe sìnà qala fata'arradat lahu wọ́n ní lọ́bálọ́ lọ́bálọ́ lè bá jùrẹ́jì nínú ilé ìjọsìn rẹ̀ ọwọ́ lè bá ó jòkó ti falam yaltafit ilayha wọ́n ní jùrẹ́ ìjì òsìkí ni jùrẹ́ ìjì ọ̀dá sí kọba lásìkò ọ̀dá lóhùn gbogbo ètò ṣe fún pátá jùrẹ́ ìjì padà lé ní fàátàtìrọ̀ àríyá káàna yá wí ilá sàwọn àti wọ́n ní bàbá dára kan bí fúlàní tẹ́ máa dára láàrin gbó òun máa wá sinmi ní ibi ìbòjì ẹ̀ǹkùlé ilé ìjọsìn jùrẹ́ ìjì sàgbẹ́sẹ̀ bá kọ́lé yọmọ mọ̀ bàbá adara yẹn máa sin mímẹ̀ aṣẹ́wò yẹn dúró bàbá adara bàbá adara yẹn lọ́wọ́ pé pé bá kankan ọ̀tà padà mú bàbá adáran mọ́lẹ̀ ọba adáran ọba sùn làṣẹ́wò bá lóyún ìgbàtí lóyún ìgbàtí yìí tó lóyún tán fọwọ́kà fọwọ́kà فلما ولدت قالت هو من جريج ọwọ́ aṣẹ sùúrù fún sùn mẹ́sàn-án tí oyún rẹ̀ sì wà nú ẹ̀ àtẹ́wọ̀n yá sọ fún gbogbo àwọn aládùúgbò pé ètí mọ́ sọ fún yí mo ti ṣiṣẹ́ lérí ẹ̀rùn oyún tó wà nínú orin jùrẹ́jì lónìí níjọ́ tó bá sì bímọ ní gbogbo ayọ́gbọ̀ ọlọ́run bá ń pẹ́ ṣetán kọlọmọ mọ́jọ́ mẹ́ni kọ̀ọ̀kan wa ó dá sọ ọ̀rọ̀ bọ jùrẹ́jì lọ́rùn ó sì ṣe déédéé rẹ̀ níbo wá di pé ó bímọ àwọn aráàlú wa níta ló lọ́mọ ó ní jùrèjì lónìí jùrèjì ló lọ́mọ fún àtàwòhùn òwò àwọn aráàlú wọn bá yá lọ ẹ̀yìn ìlú níbi tó wà pẹ́sítọ̀n zalóhù nọba sọ̀kalẹ̀ ilé ìjọsìn ọkọ̀ sílẹ̀ àpáta ni nọba fa sọ̀kalẹ̀ ọ̀hádà musa ọmọ ata wọ́n wó gbogbo ilé ìjọsìn rẹ̀ wọ̀já alóyẹ̀dọ̀dọ̀bù náà wọ́n bẹ̀rẹ̀ sí lu lulu tó lágbára wọ́n lu wọ́n lu gan-an wọ́n ṣe ń lu nígbà kí ló ń ṣe wọ́n ní àmọ́wọ́rì àwọn ọmọ tó ṣe tọ́ba dárin ìlú wọ́n bẹ̀rẹ̀ sí lu wọ́n bẹ̀rẹ̀ sí lu kọ̀kọ́ lọ́mọ́ ṣàánúkùn oníkúlọ́ ṣe ìdẹ́lù mi kọ́ lu zanayta bi adìlbagi ìbò rí aṣẹ́wó ti amọ́wọ́rì ọyẹ ó sì gbọ́dọ̀ lẹ́nu ọlọ́run ó ní wọ́n lọ bá wọn lásìkò wàkọ́ọ̀dà ọ̀dàrúnì nígbà wọn dáàrin ìlú ó ní ẹ̀fí mílẹ̀ átà òsọ̀lìyà ẹ̀jẹ̀ kí n ṣàdúrà ẹ̀jẹ̀ kí n ṣe náfìlà nítorí kò sẹ́ni tó lè jẹ́rìí wọn àfọlọ́n ọ̀sọ́là lọ́ba ṣe náfìlà wọ́n ṣe náfìlà lọ́ba tó dà foríjì lọ́ba sọ fún ọlọ́run wọ́n ọlọ́run òun mà pín tọ́sẹ̀lẹ̀ yìí aṣẹ́wọ́n ti yá àwọn ọlọ́run orin náà lòun ti rí wọ́n ní kọ́nà gbà wọ́n ń fa lọ láàrin ìlú gbà wọ́n fa kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ilé aṣẹ́wó gbogbo àwọn aṣẹ́wó tó wọ́n bẹ̀ yọjú jáde wọ́n ní jùlẹ̀ ìjàsí kankan náà ni wá èpè òbí bí ọba ṣe láàárọ̀ yóò ṣe lọ́sàn bí ọba ṣe lọ́sàn yóò ṣe lálẹ́ mọ́jú bàbá àti ìyá rẹ̀ ó ṣépèlé ọ̀ kọ́dà nílẹ̀ Yorùbá ẹ̀ máa rí tí ọ̀bàbá ọmọ ṣépèlé wọ́n sàn ní ẹ̀ kí nù tó bá kí ẹ̀ àṣírí ti túná àti wọ́n fẹ́ bí ọlọ́run ọba wọ́n fẹ́ wá foríjì ni wọ́n wá foríjì nígbà tó fẹ́rí kalẹ̀ pé ìwọ ọlọ́run wọ́n mọ̀ pé tó ṣẹlẹ̀ yìí ìbínú ìyá mi tó bí òun náà ni èpè tí ìyá mi ṣẹlẹ̀ mi náà lọ́sẹ̀lẹ̀ olójú tì mí ojúṣe padà tì mí mo wá tọrọ àforíjì lọ́wọ́ wọ ọlọ́ wọ́n sàn foríjì mi tí wọ́n ti wá kó mi sìn ìwà lọ lébẹ̀ ìyá náà ìgbẹ́kọ̀dá kan ó foríjì mi ń ṣe bàdà ìyá rẹ̀ pè kí ló dé tí wàhálà fi bá ó gbé náfìlà lérí kíní lérí ọ̀rọ̀ yàn ọkàn lọ lè ṣe náfìlà káàkiri yẹn bẹ́nu lé tí yẹn ń jẹ́ títí pa ìyá pè ọlọ́mbọ̀ ọ̀dáhùn olóhùn ṣe náfìlà lọ́wọ́ tó bá ń kí ọ̀rọ̀ yàn lọ́wọ́ àbọ̀ǹgbà rẹ̀ ìyá rẹ̀ ló sọ pé kọjá rẹ̀ ìyá rẹ̀ ló sọ pé kò fi rún ọ̀rọ̀ yàn lẹ̀ nítorí pé ọ̀rọ̀ yàn méjì ló ṣe kíní lọ́pàdé yẹn ọ̀nà yẹn tọ́lọ́wọ́n bá sì ju ti òbí lọ àmọ́ náfìlà màmá lòun kọ́ bá wọn lọ́ta wá oníwọ̀n fẹ́ ṣe dùwà mú kí ẹgbẹ̀rún dùwà kọ̀ kákọ̀ lọ́lẹ̀ lọ́ta fún yẹn oníwọ̀n fẹ́ ṣe mọ̀rọ́jà bàbá ni bàbá wọn lọ sọ kọ́ lọ gbogbo aṣọ rẹ̀ fún gbogbo ọdún tí bàbá yẹn lò láyé kó ṣe náfìlà fún gbogbo ọjọ́ tó lò láyé kò tó aṣọ tó rẹ́sẹ̀ kí ni lọ́yẹ̀ wọ́n nígbà tí ó gbé e ọ̀hún òbí kí ló fẹ́ ṣe ọmọ ló ti wà ńlẹ̀ yìí ọmọ ẹni wọ́n ti lù wọ́n ti lù afá ètò ìní o bọ́ ọba ha Kùránì tó ha sótìbù síta tó kí gbogbo kéwúta kíyà ìbá fi ṣépè lọ́yọ́ mọ̀ ká lè sọ́ra wa lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́mọdé àfẹ́rí gbèfè ọ̀tọ̀ àná ọ̀tọ̀ àná ànábì àwọn sọ́sọ́lá ànábì ní fata àná fi bátìní ànábì ní durej lọ́wọ́ fọwọ́ sí ọmọ yẹn ní ìdodo ọfọwọ́ kan ikùn rẹ̀ báyìí nígbà wọn tẹ́lẹ̀ àwọn kan wo bí kí wọ́n fẹ́ ṣe àkọọ́lẹ̀ ya gulam ó ní ìwọ ọmọ òkú lóyìn abuk tani bàbá rẹ̀ kọ́ọ̀lẹ̀ fúlànà rọ̀ ìlì ọmọ yẹn dé sọ̀rọ̀ ó ní kò kí ń ṣe jòrèjì ní bàbá àti tòun o bàbá fúlàní adára ní bàbá àti tòun àwọn aráàlú ọgbọ́n rí ọmọ ogun ló sọ̀rọ̀ wọ́n sì gbọ́ tó kílẹ̀ àti gbogbo wọn bàbá fúlàní ní bàbá àti tòun kò kí ń ṣe jòrèjì ẹni ọlọ́run ọba yìí o ó tún tún sọ wọ́n tún gbọ́ àbẹ́yìn náà gbọ́ ni ọmọ tún tún sọ nígbà tó náà ti fèrè di jòrèjì tán ọlọ́run ọba aláà ọwọ́ ọ̀padà wá panlé nígbà wọn wá gbọ́ báyìí gbogbo wọn ah wọ́n bá rí pé àwọn ti ṣèṣe wọ́n bẹ̀rẹ̀ sí kìsì rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí panlé ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ọ́gì ẹ̀ wọ́kọ́lù nẹ́bùnlé lẹ́kẹsọ̀ ọmọ àtàkà mi dáàbì nísìnyí àwọn padà sínú gbó yẹ eré òkè yẹ a lọ lè kọ́ ilé ìjọsìn míì góòdì láwàfikọ̀ ọ̀kọ́lẹ̀lá olóhùn ọgbà kẹfì góòdì kọ́ àìdúwà mẹtírìn ẹ̀rẹ̀fọ̀ tó ń fi kọ́ náà ní kẹfì kọ́ padà kàmàkánà fàfọ́ àlú wọn bá ṣe bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa ya ọwá gbalẹ̀ lọ wà lórí bẹ́ẹ̀ yáì ìyá rẹ̀ wá fèríjì lẹ́yìn ìgbà tọ́lọ́run ti fèríjì ẹ̀yọ́ máa ya mi ìtafẹ́ mú nínú tàn yìí òun náà ni pé mẹ́yìn bá ti gbègbè òbí ẹ̀ kò sí bó ṣe lè súnmọ́ lọ́n tó dáadáa wọn ò ní bá a bí ìbá ti gbọ́ lọ́wọ́ bá aláṣánà tó mọ̀ yẹn sọ̀rọ̀ kí ní ọ̀sẹ̀lẹ̀ jẹ̀mọ́ wọn pa síbẹ̀ ni àbíkọ́ dẹni yẹ̀yẹ láyé tó fi pàdé ọlọ́ lẹ́yìn náà ìdáàtún mú bẹ̀ òun náà ni pé ìtẹ̀lé àṣẹ òbí tí ó bá ti takò àṣẹ ọlọ́run ó ní ládájú náfìlà lọ o lẹ́yìn náà káṣí máa dáyà wà lóhun tó bá tún pè wá òun ṣe náfìlà lọ màmá rẹ ní wá ọjà náfìlà ni àwọn tó bá ń kírun ọ̀ràn yàn lọ́wọ́ òun níjà lọ́wọ́ kí kan wà lólè bá àsìkárù ẹ̀yìn irun náfìlà ni àwọn sálámà báyìí ó dìde lẹ̀ àbí náfìlà kí àsìkárù ẹ̀yìn irun náfìlà ni ẹ má jà ṣe kéwúkéwú ẹ má jà lajú ẹ má jà kàwé táwa máa ṣe gbẹdàgà sáwọn òbí wa especially ìyá wa ọ̀bẹ̀lẹ̀ nínú àánú rẹ̀ kọ̀ọ̀kan wa ọlọ́mọṣẹ́wálé lórí burúkú ọlọ́mọba aláà kọ́ mọ̀já fèrè gbá o gbogbo àwọn táà ti fi gbá ọlọ́mọṣẹ́ àṣàforíjì fún wa kí ìyá rẹ̀ ọba ti kú kọlọ́lẹ̀ bẹ́ẹ̀ èdè ni kò sí lọ́mọjọ́ dọ́la ọ̀rọ̀ rẹ̀ ti ń dàrú yẹ bọ́yá ìpè tí ààrẹ ṣẹlẹ̀ ọ̀nì ọ̀rọ̀ yẹn mọ̀dàrú ni tóbi wọn ti ṣe pèlè yan bí yaba ti wá kú ọwà tọ́ra dọ́wà fún ọmọ owó tabua ó falubára ìfọlọ́ mú ládàá rẹ̀ báyẹ̀ látara bẹ́ẹ̀ ọlọ́run lè ṣe ègún burúkú yẹn ọlọ́run lè ṣe kó lérí rẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́run bá aláàkọ́ mọ́sà tún